fọlọ́run bá yípe gbọgbọgbọ mo fẹ́ bá sọ̀rọ̀ ẹ bá wo táìmù táwa náà dùn kàn gbà yẹn náà bóyá àwọn àáfàá pè mí síta bóyá mo lọ sílé ìkọ̀ tó bá pè mí síta yìí pé ah MCO ipò station àmà tó ń wá yìí tí wàhálà bá wà bẹ́ẹ̀ ò ní débẹ̀ tí tàjẹ̀ sílẹ̀ bá wà bẹ́ẹ̀ ò ní débẹ̀ tí gbogbo èèyàn bá ṣe àmì màá dákẹ́ ìyàwó mi ti sọ fún mi ìyàwó mi ń jòyè ó sọ pé ó ń ṣàdúrà tó ń wò ṣàmì toní máa wọ̀rẹ̀ ọlọ́wọ́ ọba ló nà tó bá pè ní àtẹ́lẹ́dà àdìwọ́ ọlọ́wọ́ ọba èmi ni wájú ẹ̀rù nǹkan tí mo fẹ́ ìwọ wo ẹlẹ́dàá mi tí kú yẹn bá wà bẹ́ẹ̀ bá mi rí ìwọ lè ní bá sọ̀rọ̀ tí wà náà yẹn bá wà bẹ́ẹ̀ bá mi rí kú òkú ẹ̀ kò dẹ̀ bí ọlọ́run Elédùmarè gbàdúrà ní àti sọ̀tọ̀ àwọn ọmọ lóríṣiríṣi tí ọlọ́run Elédùmarè ló ṣe léyìí ìsọ̀tọ̀ àwọn ẹrú ọlọ́run tọba dá sí i wọ́n á fi àsìkò yìí náà bẹ kábíyèsí wa òkú ọlọ́run ọba tó ṣe kókó lé ayé ẹni tó bá ní kò sí ọlọ́run tó ti kú ọ̀hún tí ì sí ẹlòmíì kò mọ ìdùnnú ọlọ́run ọba kò fóun pọ̀ nínú àwọn ọ̀pọ̀ tẹ̀lé máa ń fetí gbọ́ díẹ̀díẹ̀ tó bá mọ̀ sàrà ṣe wáyà tó mọ̀ tọrẹ ọlọ́run bá lè bá yí ìtọ́kọ̀ fún ó lè bá yí sí ìkọ̀ méje tó tó tọ́ kábíyèsí ẹ̀ máa gbó ọ̀nà tọ́ kábíyèsí o máa gbó ẹ̀ máa tọ́ lágbọ́n ẹ máa fún lórí ẹ máa fi èrè ìjókòó lábẹ́rẹ́ náà gbogbo àṣẹ tẹ bá fa lóye àbọ̀rọ̀ tẹ bá sọ lọ́wọ́ nípa ìmọ̀lẹ́mọ́ bá yí wọ́n ọmọ òdìdú mọ yín lórí aya òdìdú mọ yín lórí àwọn aláboyún tó bá wà nínú ọmọ àdúgbò lọ́rọ̀ ọmọ àdúgbò lọ́rọ̀ náà bí ewé ṣe jábọ́ lára yìí tí òdìdú yìí lára bẹ́ẹ̀ lọ́ọ́ ti máa sùn láyà tó máa fi àìsàn àyà mo rẹ̀ kí ẹ̀yin ìlú mo kí àwọn dádì ní àfa àtòjókò mo kí ìmọ̀ọ́mù mi ìmọ̀ọ́mù mi ni wọ́n because mo rántí jọkọ̀ ọ̀dọ́. ẹ̀kọ́ sèfù lọ lórí ìbàdàn ti ṣe wá sí kan tí lọ bá kan fún mi jọ yẹn mo gbàgbé ayé mi wọn ní kí n wà tí mo sọ̀rọ̀ ní mo ṣe ìdílé fún ọlọ́run mẹ́rin náà bá máa ṣe tí mo fẹ́ wà láàrin ọlọ́run bá ṣe tí mo fẹ́ ọlọ́run bá ṣe wá ṣe ti ní agbọ́rọ̀ náà gbogbo èèyàn tí ó lè sọ ọ̀kan tó dùn òun nínú síta ní agbọ́rọ̀ náà ọlọ́run bá máa wí pé mi o èmi ò mọ tí o mo tẹ̀sí ẹ̀wò ní ayé mi sòye pé ọlọ́run kò jẹ́ tó ń fẹ́rí kọ o tẹ̀sí ẹ̀wò nídìí ẹ̀rí ní ayé mi ọlọ́run bá wà wo àṣẹ ẹnu ti tèmi náà gbogbo ẹni tí nǹkan bá ń dùn lọ́wọ́ làgbọ́dọ̀ ọlọ́run bá ṣe é ìyàwó tó ti ṣe ọlọ́run kò ní dá ìlànà lágbọ́dọ̀ náà ẹ nira rẹ bẹ ilé ayé lábẹ́ ọ̀rọ̀ inú ìlú ìmọ̀ àtúntò àmì àmì ọba wa débẹ̀ ẹ máa pọ̀ sí rẹ̀ rárá àmì ṣe ọlọ́run ọgbẹ́ olódùmarè òní fi kó pàgọ́gọ́ ní ilé òṣèṣe ọgbẹ́ ọmọ ìlú yìí ń ṣe rí lù ó ṣe pàtàkì gan-an ìdúrà kò ní tẹnu mọ́ ọmọ ìlú gbogbo ẹ̀yọ́ ọmọ ìlú yìí lágbọ́rọ̀ ní orí yìí máa kò kìlá bá ẹ̀ẹ́dínkù sọ́nà bíi èfò ọmọ tó ń sí ìlú yìí tọ́wà lábọ́ọ̀lù tọ́jú ọmọ ìlú nǹkan àti òkú wa ní. lásìkò tó kò bá wa débẹ̀ tí ah, ọba yóò bá ti débẹ̀ o tí hmm, o bẹ́ẹ̀ ló sọ máa rí fún yín. lọ́la ọ̀làọ̀là wàhálà kò bẹ́tà ìwà àwa NURTW Lagos State àti àwa róòdù náà ìwọ nígbà tí mi débẹ̀ mo sọ fún ọ yín pé róòdù àti mímọ́ ìbára ọjà ọ̀ fún ìkọ́sí ẹni tó jẹ́ Present in road alhaji isa isaiah gbogbo ẹnu mo fi sọ yìí ọ̀gá mi ni wọ́n tẹ̀lé ní sáìdì ibi kan lọ́dọ̀ ti wà kó tó di fọ́nà wọn bá tó wá gbàdúrà àwọn bẹ́ẹ̀ ọ̀gá mi náà yìí ni wọ́n ti sí i má sọ fáwọn èèyàn pé olóòtú àti yíyan ọ̀rìn ìjà ìgbẹ́ tó bá wà bẹ́ẹ̀ àwọn àyẹ̀fẹ́ because gbogbo àwọn tó pọ̀ ní òun dúró àwọn ọmọ mi nìyẹn wọn àwọn ọmọ mi nìyẹn wọn máa wọlé kìí ti pé. wọ́n máa wọlé kìí ti pé. fámìlì mi ló pọ̀ jù bẹ́ẹ̀ tó yẹ sí lára fámìlì mi náà lọ́nà obìnrin mà lè tún yọ kó bẹ́ẹ̀ lójú ọ̀gá òbí bá ẹ̀ kù tí wíwá. jẹ́rí káwọn pẹ̀lú ròdù ò lè jà tó yẹ yín sí ọlọ́run obìnrin tó wà lè ti ṣe yín náà ọlọ́run bá ní wàá ṣe ìtọ́jú ògbó lágbára náà. àmín lọ́yà very much God bless you God bless you ẹ ṣe mọ. acceptance speech ọ̀bàlà kábíyèsí acceptance speech ọ̀bàlà kábíyèsí thank you very much sir. Progress. Operational. Progress. Progress. National. Arọ́dọ̀bá. Arọ́dọ̀bá. I roll. Never show. Everything. Love my love. Thank you very much. Ẹ ṣe kábíyèsí ooo. Ayé sẹ́yìn stand up. Ayé sẹ́yìn. President. President. President. President. dùbọ́lẹ̀ kábíyèsí. kábíyèsí ọba pa lórí gbogbo ọba pa lórí gbogbo ọba ti dùn ọba sọ̀rọ̀. ẹ dúró bàbá yẹn sún sẹ́yìn sún sẹ́yìn ìjọ. ẹ sàyè mi lẹ́yìn mi kúlẹ̀ mi o yẹ sọ ohun tí mo dà lé mi kò ṣe yàn kí sọ̀yà bẹ́ẹ̀ ni. nígbà tí mo wà ní national union tí wọ́n bá Akínsànyà jà ọba lóṣòdì wọ́n fẹ́ fún mo wà ní ordinary zonal high school wọ́n fẹ́ fún mi ní zone àwọn bọ̀dá mi lọ ikú tó máa fún mi o tó bá ti fún mi Akínsànyà ni wọ́n fún amatumaru àṣẹjọ́ ẹ̀rọ bó ṣe rí lónìí. wọ́n bá di ní òru ní two one thirty lóru àti sáré ọmọ mi tó wà bí àtọ̀gá mi àwọn anìkísáré àwọn àwọn olùfẹ́ sọ̀rọ̀ anìkísáré àwọn bọ́lá oṣù mẹ́yìn ẹgbẹ́ ìṣirò ọ̀gá wa sọ wípé jàpọ̀ ọmọ lọ road lẹ́kìn mi tó sí national yìí náà fẹ́ni tí ò yé o wàláì wàláì tẹ́lẹ̀ fún àti láàbùwà. bí mo ṣe gba róòdù lọ nìyí kọ́ tí mo dé kọ́ tí mo dé di róòdù nìyẹn o ohun tó mú mi di róòdù nìyẹn ní ọjọ́ yẹn náà ni mo padà màá tó pé kí mo padà sí róòdù báyìí àgbẹ̀dẹ àná wọ́n bẹ̀rẹ̀ sí gbógun wọ́n bẹ̀rẹ̀ sí pé ọ̀gá ti ṣe é wọ́n lọ́jà làwọn ti kiri róòdù làwọn ti kiri kan ààrẹ tíráfù lọ wọ́n lè wọ́n lè kúnlẹ̀ kún bẹ́ẹ̀ mo dúpẹ́ mo fi gbogbo gbogbo olú bá mi dúpẹ́ lọ́wọ́ wọn pàtí mo dérò láyé fún ọmọ mi wọn tọwọ́ gbà mí lọ́wọ́ lẹ́sẹ̀ lórúkọ MC Tókè Pano kò sígbà lórúkọ tí ń jẹun lẹ́sìn tó jẹ́ ẹ̀ẹ́dẹ́gbẹ́ ìrànlọ́wọ́ abẹ́tẹ́lẹ̀ nígbà tí mo dé dàwọn ló fúnlẹ̀ fún mi tàbí bí tí mo fi gbéra lẹ́ni nìyẹn kò lè ní bàjẹ́ lágbọ́rọ̀ náà. àmì àṣẹ wọn dúpẹ́ lọ́wọ́ wọn ipò tó gbé mi dé yìí òun ni ẹbí ni mo fi mọ ẹbí ni mo fi mọ aláàrẹ ni mo fi mọ aláàrẹ tó bá sí ẹgbẹ́ kò sí kankan o kò sílẹ̀ o ajaja tí a lè palẹ̀ dáadáa rárá òfin ọ̀gọ́ bẹ́ẹ̀ àwọn tó wọ́n wọ́n yẹn lọ ni àwọn ọmọdé tuntun bá wọn ẹgbẹ́ tí Lagos látòkè délẹ̀ tí wọ́n dúró tì mí tí wọ́n dúró tì mí lọ́pọ̀lọpọ̀ lórí ẹ̀ wọ́n á dúpẹ́ lọ́wọ́ ẹgbẹ́ náà ní bàjẹ́ lọ́wọ́ wọn á dúpẹ́ lọ́wọ́ bàbá wa Jagaban of Nigeria, not only Lagos State, of Nigeria. Baba, Baba, Baba unta Bàbá Ounda Jẹ́lẹ̀mí, bàbá bàbá gidi, bàbá tó fi ti ẹlẹ́gbọ́dọ̀ pọ́lọ́mọ ni, bàbá tó ní ká ní ìṣòro, ààrẹ ní dójú tì wọ́n, ààrẹ tí wọ́n lánàá dójú tì wọ́n léwu. Bẹ́ẹ̀ni sà. Gbogbo olùdókòwò wa dúpẹ́ lọ́wọ́ ọba Kìsọ́yà. Gbogbo orin tó ṣe fún àtàbùtàbù tó ṣe fún ní ìlú bá. Up national progress. Orin ńlá ni o pàtí mi lọ́kọ̀ tó ní kí máa lọ kó sí kíta lè ṣe kátàrà ni wà lóya tó kátàrà ni ó ti wà náà kọ́lé ẹ̀dá ẹ̀dá ni kọ́lé ọ̀ma rọ́ wọ́n ní báyìí ní gbogbo wọn subhanahu wa bika rabbi santi na ya zima asalamu alaikum ẹ má fọlọ́ òun lẹ́ ọ ẹ má fọlọ́ òun lẹ́ ọ sáyà aláhàmà nígbà tó kírun lọ́yẹ̀. Tomala sweet. Tomala. Your glass there, your glass there. Ẹ sọ wọ̀nyí sẹ́. Your glass ojú ẹ. Ẹ filẹ̀ ẹ filẹ̀. Ìdílé ní abọ́ àgbẹ̀ wọ́n tó débi. Ọ̀tá sẹ́yìn. Thank you very much, sir. Ẹ ṣe kọ, ẹ ẹ òun kábíyèsí máa sọ̀rọ̀ lọ́dún tó ní kábíyèsí sọ̀rọ̀ ọ̀rọ̀ tí kábíyèsí fi rọra sọ kékeré yẹn kò sọ̀rọ̀ kékeré o kò sọ̀rọ̀ kékeré nígbà tí mo wà sí state station táwọn náà wà ní fúnà expo tí wọ́n rí pé dàbí ẹ tó èmi láti pè wọ́n àwọn kò lè sáré àlùjọ jókòó wọ́n á sọ wọn wípé kó jẹ́ kéèyàn àti wọ́n rí àwọn náà dàbí àwọn àjòkù wọn kí ọ̀rọ̀ táwọn rọra sọ yẹn bẹ́ẹ̀ kọ́ wọn kí pé ká ló máa forí ìwù lọ bí ọmọ pé àwọn ò lè fi èmi nìkan lẹ̀ sínú bíi mo ní pé nìkan pọ̀ sí mi pé ẹ̀yẹ gbọ̀tọ̀ kéde gbọ̀tọ̀ because èèyàn kan wà gbà yẹn tó fún wa ní twenty kó dẹ̀ fún àwọn náà ní twenty ìfẹ́ bẹ́ẹ̀ ṣe yàn ìkọ̀sọ́ níbi gbogbo ọ̀nà ìwọ́n ti ń bá gbà ẹ má bínú kó ṣe bí òwe tó ti yẹ yín sí mo á wòye pé ẹ má wọlé o pé tó bá yẹ pé tọ̀rọ̀ ọlọ́pàá ọlọ́wọ́n bá máa ṣe é pé mo kàn fún máa lọ ọlọ́pàá bọ̀tọ̀ ọlọ́wọ́n obìnrin tó máa lọ ọmọ akápẹ́ ẹ̀yẹ gbàlódù ẹ̀jẹ̀ tó lè dúró lórí mi wọ́n ní báwo làwọn ṣe máa ṣe because ọmọ ìfà kọlẹ̀ yìí náà láyé àwọn àti yín ọ̀tọ́ máa wò ó pé petition máa wá lóríṣiríṣi petition tá a gbà ní Lagos State nígbà yẹn tó máa kó sínú sínú korodó á fún wa tó máa ṣẹ́kù bọ̀dì lágbọ́dọ̀ náà ọlọ́run obìnrin ló máa lè ṣe é tí ikọ́ tí mo try láti sọ bẹ́ẹ̀ ni pé tọ́lọ́wọ́ wà ní ọwọ́ sí i à ń tọ́ra wa ni kò ní ṣe ṣe é òun sọ wípé ká ju òkú ọlọ́run ẹni bá wà lórí kí ló sọ èmi ti rí mi because eh, ó ṣe ní òwe láàrin ẹni àgbàlagbà àti kábíyèsí a ní ibi tí ṣọ́ọ̀bù bá fi dún ẹ̀wọ̀ ni. oníbàárà kò kọjá ló so bẹ́ẹ̀ èèyàn tó bá rí wàhálà ilé ayé ẹ̀ á mú òkú báyìí a ní pé kóun ká ìgbà ara òun àti kóun gbé májèlé jù so gbogbo nǹkan òun yìí sí ilé ayé gbọ̀dọ̀ bá fi àdúrà tì í wàláì tó nígbàgbọ́ lórí ọlọ́run ṣẹ́rí kẹ́lòmí bá ń ṣá ẹ má sọ pé wá sí èmi ò ṣe àfọ́ o ẹlòmí náà tó máa máa gbàdúrà àdúrà ẹ̀ lè máa gbà o ìwọ tó tọ́jú ìyá ẹ tó bí ẹ ẹlòmí á sọ pé ìyá ẹ̀tọ́ni tó bá ti tọ́jú ìyàwó tọra ẹni èrè ọlọ́wọ́ ọba mi ní ògbọ́n lọ́dọ̀ ọlọ́wọ́ ọba bẹ́ẹ̀ ìfẹ́ tọ́jú ìyàwó fún bàbá lẹ̀ wọ́n ní òbí òbí o tọ́jú òbí ẹ̀ o ń ṣe fàájì ta o wá gbàdúrà kó o wà kó o rí I kó lè gbà ẹ má yẹ ká tọ́ra wa kó lè gbà wọ́n ti nínú nǹkan tí mo tún gbọ́ tí òbí ẹ̀ bá tún ti padà pọ̀ tó ti gbá ọ̀dọ̀ ọlọ́mọ bá lọ tó yẹ kí sí òun gbọ́dọ̀ yí owó àdúrà láti ṣe lẹ́nu ọjọ́ mẹ́ta yẹn ń pè mí pé a covid nineteen ti lọ ṣé mo ní ṣòkù màmá mi ni ìyá ọkọ̀ bá ka ọkọ̀ mi ní mi ò ṣòkù mo ní wà lọ́la ìwọ òṣèlú mo ní nǹkan tí mo máa ṣe ní òkú anybody máa rí lẹ́nu ọjọ́ mẹ́ta yìí tó yẹ yín sí mo rẹ̀ màmá tó rẹ̀ bí mi ẹ wọ̀ wípé ọmọ tó bá gbọ́ tó ti rí pé màmá òun ti darúgbó lọ ó yẹ kó máa fọ̀rọ̀ wá màmá ẹ wò lẹ́nu ìkan tó fẹ́ àti ìkan tí ò fẹ́ màmá ti ní ìfẹ́ wò tọ́jú màmá ẹ lójú ayé àti bàbá ẹ ṣe ó ti ṣòkú náà nìyẹn tọ́ba wa kú kan kí ló fẹ́ ṣe kó kò ṣe sàárà tó máa fara fún wa kò máa kò ṣe sàárà tó máa ṣe tọ́ba máa mọ sí o tó bá tún ṣe sàárà tó mọ sí bẹ́ẹ̀ òun dá wàhálà lẹ́sọ̀kù yẹn lọ́rùn ni o tó yẹ yìí sìn òun dá wàhálà lẹ́sọ̀kù yẹn lọ́rùn ṣe sàárà kó lọ fi tọrọ èyí tó bá lè pè kékeré ọkọ òun ṣe sàárà fòkun yẹn nítorí tí ọlọ́ọ̀ bá papòdà ọmọ náà lè ṣe kí ni ó lè ṣe lọ. God bless you. lórúkọ ọba wa ọba onímọ̀ ẹ̀kọ́ sà àti gbogbo ìjòyè lórúkọ gbogbo ọkùnrin ìlú kọ gbogbo obìnrin ìlú adúpẹ́sà fún àtìlẹ́yìn yín lórí ọba wa tí ó